johanu orí kẹtàdínlógún. lẹ́yìn tí jésù ti sọ ọ̀rọ̀ wọ̀nyí tán ó gbé ojú sókè ọ̀run ó ní. bàbá àkókò náà dé jẹ́ kí ògo rẹ hàn lára ọmọ kí ògo ọmọ náà lè hàn lára rẹ gẹ́gẹ́ bí o ti fún un ní àṣẹ lórí ẹ̀dá gbogbo pé kí o lè fi ìyè àìnípẹ̀kun fún gbogbo ẹni tí o ti fún un ìyè àìnípẹ̀kun náà ni pé kí wọ́n mọ̀ ọ́ ìwọ ọlọ́run tòótọ́ kan ṣoṣo kí wọ́n sì mọ jésù kristi ẹni tí o rán níṣẹ́ èmi ti fi ògo fún ọ nínú ayé mo ti parí iṣẹ́ tí o fún mi ṣe ní ìsinsìnyí bàbá jẹ́ kí ògo rẹ hàn lára mi àní kí irú ògo tí mo ti ní pẹ̀lú rẹ kí a tó dá ayé tún hàn lára mi mo ti fi orúkọ rẹ hàn àwọn ènìyàn tí o fún mi nínú ayé tìrẹ ni wọ́n ìwọ ni o wá fi wọ́n fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ ní ìsinsìnyí ó ti yé wọn pé láti ọ̀dọ̀ rẹ ni ohun gbogbo tí o fún mi ti wá nítorí àwọn ọ̀rọ̀ tí o fún mi ni mo ti fún wọn wọ́n ti gba àwọn ọ̀rọ̀ náà ó ti wá yé wọn pé nítòótọ́ láti ọ̀dọ̀ rẹ ni mo ti wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni o rán mi níṣẹ́ àwọn ni mo ń gbàdúrà fún n kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n mò ń gbàdúrà fún àwọn tí o ti fún mi nítorí tìrẹ ni wọ́n ohun gbogbo tí mo ní tìrẹ ni ohun gbogbo tí ìwọ náà sì ní tèmi ni wọ́n ti jẹ́ kí ògo mi yọ èmi kò ní sí nínú ayé mọ́ ṣùgbọ́n àwọn wà nínú ayé èmi ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bàbá mímọ́ fi agbára orúkọ rẹ pa àwọn tí o ti fún mi mọ́ kí wọ́n lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa náà ti jẹ́ ọ̀kan nígbà tí mo wà lọ́dọ̀ wọn mo fi agbára orúkọ rẹ pa àwọn tí o ti fún mi mọ́ mo pa wọ́n mọ́ ọ̀kan nínú wọn kò ṣègbé àfi ọmọ ègbé kí ìwé mímọ́ lè ṣẹ ṣùgbọ́n ní ìsinsìnyí mò ń bọ̀ wá sọ́dọ̀ rẹ mo ń sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú ayé kí wọ́n lè ní ayọ̀ mi lẹ́kùnrẹ́rẹ́ nínú ọkàn wọn mo ti fi ọ̀rọ̀ rẹ fún wọn ayé kórìíra wọn nítorí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi náà kì í ti ṣe ti ayé n kò bẹ̀bẹ̀ pé kí o mú wọn kúrò nínú ayé ẹ̀bẹ̀ mi ni pé kí o pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ èṣù wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé fi òtítọ́ yà wọ́n sí mímọ́ fún ara rẹ òtítọ́ ni ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí o ti rán mi sí ayé bẹ́ẹ̀ ni mo rán wọn lọ sínú ayé nítorí tiwọn ni mo ṣe ya ara mi sí mímọ́ kí àwọn fúnra wọn lè di mímọ́ nínú òtítọ́ n kò gbàdúrà fún àwọn wọ̀nyí nìkan ṣùgbọ́n mo tún gbàdúrà fún àwọn tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn pé kí gbogbo wọn lè jẹ́ ọ̀kan mo gbàdúrà pé gẹ́gẹ́ bí ìwọ bàbá ti wà nínú mi tí èmi náà sì wà nínú rẹ kí àwọn náà lè wà nínú wa kí ayé lè gbàgbọ́ pé ìwọ ni o rán mi níṣẹ́ ògo tí o fi fún mi ni mo fi fún wọn kí wọ́n lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí àwa náà ti jẹ́ ọ̀kan èmi nínú wọn àti ìwọ nínú mi kí wọ́n lè jẹ́ ọ̀kan ṣoṣo kí ayé lè mọ̀ pé ìwọ ni ó rán mi níṣẹ́ àti pé o fẹ́ràn wọn gẹ́gẹ́ bí o ti fẹ́ràn mi. bàbá mo fẹ́ kí àwọn tí ó fi fún mi wà pẹ̀lú mi níbi tí èmi gan-an bá wà kí wọ́n lè máa wo ògo tí ó ti fún mi nítorí ó ti fẹ́ràn mi kí a tó fi ìpele ayé sọlẹ̀ bàbá mímọ́ ayé kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ ó ti yé àwọn wọ̀nyí pé ìwọ ni ó rán mi níṣẹ́ ó ti mú kí orúkọ rẹ hàn sí wọn n ó sì tún fi hàn kí ìfẹ́ tí ó fẹ́ mi lè wà nínú wọn kí èmi náà sì wà nínú wọn